وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله تكون هذه الخطبة متسلسلة بما قد سبق من خطبتي فيما يتعلق بأركان الإيمان وبيانها وقد سبق البيان حول الإيمان بالله والإيمان بالملائكة ونواصل بإذن الله حول الإيمان بالقدس وهو التصديق الجازم لأن الكتب التي أنزلها الله منزل من عند الله منزل من عند الله على رسوله إلى عباده بالحق والهدى أو اعتقاد أن الله أنزل الكتب لهداية الخلق وأنه يجب اتباعها والعمل بها وأن أفضلها وأكملها القرآن الكريم المنزل على محمد صلى الله عليه وسلم ويتضمن الإيمان بالقدس بأن يؤمن المؤمن أن هذه الكتب حق من عند الله كما قال تعالى ذلك بأن الله أنزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد وقال تعالى تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين هذا وقف ولا وضع أثر إسكاء أتي يلو فوزن ومحمد صلى الله عليه وآله وسلم أو صحابة وأو تابعون أو تابع التابعين كوبنتون تليلا من نبي تكفي يوجب عند القيامة أبلغ كفي كسي أطرعين كفي كاريوان àwọn ẹrú sọ ọlọ́run ọba kótópà tí ò ní yóò jẹ́ ìṣòpọ̀ mọ́ etí oṣù kọjá nínú àwọn kótópà tí à ń bá lọ nípa ọ̀rọ̀ al-iman wa arkan ìgbàgbọ́ àti àwọn orígun rẹ̀ tónú àwọn orígun ìgbàgbọ́ àti ṣàlàyé al-iman ní ṣókí tó bá kan náà al-iman bil àti ní ṣókí tó etí yóò wà mẹ́nu kàlónì òun náà ni al-iman ìní ìgbàgbọ́ ti ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bá yẹn ṣàlàyé pé nǹkan mẹ́fà òun náà ni yóò máa lọ ní abẹ́ pé yẹn ní ìgbàgbọ́ ọba tó dáyà èèyàn ní ìgbàgbọ́ sí ọlọ́run èèyàn ní ìgbàgbọ́ sí màláíkà ẹlẹ́kẹta ni títíra ọlọ́wọ́ ọba sọ̀kalẹ̀ sọ àwọn kódà àwọn gbọ́dọ̀ jẹntì yẹn gbọ́dọ̀ tìmọnú ọkàn yẹn ni tí wọn bá sọ àwọn tírà lè yẹn òun náà ni kó máa jẹ ìmọ̀nà fún àwọn ẹ̀dá tó dá ọlọ́wọ́n ọba kò ní máa báwo ènìyàn sọ̀rọ̀ dàrẹ́kì àmọ́ àwọn òjíṣẹ́ tó wa yóò wá fún àwọn òjíṣẹ́ ike jíṣẹ́ nǹkan tí mo àwọn ọmọ ènìyàn agbọ́dọ̀ dì í sọ́kàn kó wà bẹ́ẹ̀ nínú ọkàn wa kọ́lọ́ ń sọ kalẹ̀ bákan náà a ti gbọ́dọ̀ dì í sẹ́ni pé wà á nà wú yẹ́jì bò ètè bá rà dandan ni kéèyàn tẹ̀lé àwọn síra yìí kéèyàn máa tẹ̀lé nǹkan tó bá wà ń bẹ̀ wàlà àmàlù bì á kéèyàn máa ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó bá wà nínú síra yẹn bákan náà èyí tó gbọ́dọ̀ dì í sọ́kàn ike anna afdalaha wa akmalaha al-Qur'an èyí tó pé tó lọ́lá jù nínú àwọn àtìrà yẹn òun náà ni alukoran yẹn ni pé àwọn àtìrà pọ̀ tó ṣáwájú alukoran àmọ́ èyí tó pé tó lọ́lá jù káàdì tó kàn pé ah, alukoran yìí ni tó bá kan náà torí pé kí òun la sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam tó jẹ́ anabi gbẹ̀yìn tó lára àwọn ọ̀nà tí a fi mọ̀ mọ̀ pé èèyàn nígbàgbọ́ títí ra ọlọ́wọ́ ọba fi ṣe kí ọmọ sọ́lá fún àwọn kan ní pé kọ́ dáhùn lójú pé anna hakun pé gbogbo tó wà nínú síra yẹn òdodo ni ọ gbọ́dọ̀ dáhùn lójú bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ à ń kò ṣèlérí làákà ìsì ẹ kò ṣèlérí làákà ìsì ẹ ọ gbọ́dọ̀ mọ̀ pé òdodo náà ni ọ̀rọ̀ yìí bóyá ètò wa tí òṣèlérí làákà rẹ ọwọ́ àwọn àwọn àfa fasalu ahla zikiri in kuntum tìǹgbà míì èèyàn gbọ́ nǹkan míì àbí èèyàn ka nǹkan míì nù alukoran tí wọ́n á wò pé ah kí ni tòmọ́gẹ́ni yìí má fìlà ká ìfẹ́ gbọ́ yìí padà fọ́dọ̀ àwọn àfa ọlọ́wọ́ bá sọ alukoran pé dáríkà bí anáwọ̀ha anzala lùkìtà olúwa ní èmi ọlọ́wọ́ bá mi ni mo sọ síra kalẹ̀ bẹ́lẹ̀ hàkì òdodo ni sọ kalẹ̀ kò sí irọ́ nínú alukoran tó yọ ọlọ́wọ́ bá sọ kalẹ̀ ọ àwọn tí wọ́n ń yapa tí wọ́n máa ṣe fàǹfà lérí ọ̀rọ̀ Qur'an wọ́n sọ wọn pé Qur'an ló wí lónìí lọ àwọn ọgbà olúwa ní làfi ṣe kọ́ kín bẹ̀rìndín inú yapa inú yapa ní làwọn ènìyàn wà ẹni kí wọ́n padà sí nà náà ni bákan náà ọlọ́wọ́ bá ní tilka ayatul kitabi natluha alayka bil haqq olúwa ní gbogbo àwọn àyà Qur'an yìí tá ń kà fún wa nàbì yìí. òdodo náà ló wà nù rẹ, kò sí mbẹ, tó eléyìí ni àkọ́kọ́ ń tánu mọ̀ pé á ah, ẹni yìí ọgbà Al-Qur'an ọgbà tíra lọ́wọ́ bá gbọ́ kí pé òdodo ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé gbogbo nǹkan tí ọba wà nínú rẹ̀ nínú làbárì bá sọ wa ìtàn ni àrọ́bá ni gbogbo tọ́lọ́wọ́ sọ sínú Qur'an fún wa òwe ni agbọ́dọ̀ mọ̀ pé hmm, àbí ni agbọ́dọ̀ mọ̀ pé òdodo ní gbogbo nǹkan tí ń bẹ nínú Al-Qur'an ìyẹn gbọ́dọ̀ ní ah, Fir'aun kí ẹ sáré ń jẹ́ Fir'aun ní jèrè imagination ni sọ àbí gbogbo àwọn anábì ọlọ́run yẹn ní gbogbo imagination ni wàláhì ẹni yẹn kò fẹ́ jẹ́ mùsùlùmí mọ́nu ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé gbogbo tọ́lọ́wọ́n wa bá sọ ní Qur'an tó ń jẹ́ ìròyìn yẹn gbọ́dọ̀ gbàgbọ́ tó bá kan náà ju gba òun náà ni kí ọmọ ṣe nǹkan tó bá wà nínú alukoran kí àṣẹ ṣe àṣẹ máa ṣe kójọ yẹn lójú tí wọn bá ti bá nínú alukoran ọlọ́run ní ṣe nǹkan báyìí ọba ní koran fi hàn pé a ah, n ti ń ṣe nù a ah, má ṣe ìrìn àìní ṣe ilé ah, ọmọ túmọ̀ sí pé ẹni yìí ọgbà ọlọ́run ọba gbọ́ tó lápèjú ìtàbá wọn nínú alukoran àkọ́kọ́ ntọ́lọ́run kọ́kọ́ pàṣẹ tẹ́ bá ń ka kéèyàn máa kà kéèyàn máa kà kéèyàn máa kà àkọ́kọ́ àṣẹ ọlọ́run tí yọkọ̀ rí òun náà ni pé ẹ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba tí ẹ bá gbé láti inú sọ́tò ìdákọ́ra ọlọ́run yá yọ lẹ́bí iná àmàlú ìbùdó rabbakum lẹ́bí khalaqakum walladhina min qablikum la'allakum kọ́ sọ́nù ọlọ́run yẹn yọ nígbà gbọ́dọ̀ ẹ máa sin ọlọ́wọ́ báyìí tí ẹ bá ka Qur'an kí ọmọ wa wù mọ́ wùtúmọ̀ rẹ̀ láti Suratul Baqara kọ́ máa wá àkọ́kọ́ àṣẹ káàkiri ìtumọ̀ rẹ̀ náà ni pé nínú tí mùsùlùmí kò gbọdọ̀ kọ́ jìnnà tó gbọdọ̀ kọ́ mọ̀ pé àṣẹ ọlọ́run lélẹ̀ òun náà ni pé yóò jìnnà sí iṣẹ́ bọ̀ pẹ̀lú ọba tó dáyẹ̀ tí ẹ bá ní mo gba gbọ́ pé ènìyàn wá sí tó mú nǹkan papọ̀ ipe agbára nǹkan mí náà tó lè ṣe gbogbo iṣẹ́ tó lọ́wọ́ máa ń ṣe nǹkan mí lè ṣe irú ẹni yẹn kò gba Al-Qur'an gbọ́ tó bá kan náà nínú ọ̀nà dákun mọ̀ pé yẹn gba Al-Qur'an gbọ́ òun náà ni gbogbo ìgbà tí yẹn bá fẹ́ ṣe ìdájọ́ yajibu at-tahakkumu ilayhi kéèyàn máa kó ìdájọ́ lọ bá Al-Qur'an ndí nǹkan kan dàrú ní ìṣe ìṣeré ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn ẹ̀wọ̀n ẹfẹ́ sòfin ayé yín ẹ̀wò náà kùránù kí kí ni kùránù yìí gàgà tó torí pé ọba tó dá wa òun náà ni ọmọ nǹkan tó dá fún wa ọlọ́wọ́n bá ní wa ìntànà záàtún fi ṣe in farutuhu ila Allah wa rasulihi in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila olúwa bá ń ṣe fanfan kankan tọrọ dàrú ọ̀rọ̀ ọ̀dà ọ̀rùnmọ̀ yẹn lójú ẹ̀wà ń fà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà bí tẹ́ padà sí ẹ padà sínú alukoran ẹ padà sínú alukoran bí ọ̀dà kíni koran wí sọ ẹ má lọ àlọ́ má àwa kí ẹ má wá nǹkan mi ti ju inú òfin ọlọ́run ọba lọ ẹ padà sínú kíra tí alẹ́ sọ̀rọ̀ sọ́lọ́ mú wa tòun náà ní pé hadith rẹ̀ ẹ padà síbẹ̀ ẹ padà sínú alukoran olúwa ní ìyẹn lọ́dà fún tọ́kẹ́ bá jẹ́ onígbàgbọ́ lódodo inú àwọn nàìjíríà tó máa fi ń mọ̀ wípé yẹn nígbàgbọ́ sí Qur'an tó jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́karùn-ún òun náà ni kí yẹn nígbàgbọ́ bima allimna mu'ayyanan ìtọ́lọ́mù bàbá fi hàn wá tó fi mọ̀ wá nínú àwọn tírà tó sọ̀ kalẹ̀ tí kò dákọ̀ rẹ̀ lápòjú ọlọ́run dákọ̀ القرآن ودق الزبور ودق التوراة ودق الإنجيل ودق صحف إبراهيم كما يقولون الله سبحانه وتعالى أو من بس يقولون الله دق tó a nígbàgbọ́ sí ìjùmọ̀lá ní àpapọ̀ èyí tó bá dákọ̀ fún wa ní ṣé a bó ṣe dákọ̀ alukoran tó dákọ̀ àwọn tíra mi a nígbàgbọ́ sí pé ọlọ́run dákọ̀ rẹ̀ bẹ́ẹ̀ èyí tó bá dákọ̀ fún wa a lọ̀tọ̀ ọlọ́run tó sọ àwọn tíra mi kan kalẹ̀ tó ṣe pé ọlọ́run ti mọ àwọn ènìyàn tó léyìí òun náà ní kí èèyàn nígbàgbọ́ sí tíra ọlọ́run ọba tuba kana kínyẹ bá nígbàgbọ́ òun náà ní yóò nígbàgbọ́ bí anna kulla rusuli arsala allahu ma'awul kitab ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ pé gbogbo òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá rán wa tó bá ti jẹ́ òjíṣẹ́ o ọlọ́wọ́ máa ń fún wọn ní ìwé ni lọ́ọ̀lọ́ni làkọ́lé alùpùpù rọ́pùlẹ̀ náà ń bẹ bẹ́jì náà wọ́n à ń zẹ́lẹ̀ náà àwọn olùkìtàbà wẹ́lẹ̀ ìdáná èyẹ kúmẹ̀ náà sùn bẹ̀lẹ̀kẹ́ ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ pé gbogbo òjíṣẹ́ ọlọ́run ni ọlọ́wọ́ bá fún ní kíra sábà ń ṣàlàyé nípa pé kíyàn nígbàgbọ́ sí kíra ọlọ́run àwọn àǹfààní ní màá ń wà ń bẹ̀fẹ̀ tó bá nígbàgbọ́ sí i tó nínú àwọn àǹfààní yẹn òun náà ni pé ẹni yẹn yóò máa rí pé á ah, àti ọlọ́wọ́n ọba ẹni àbùmọ̀ ẹ̀nà yẹtùwú bí kọ́lùkì yìí wípé bọ́lọ̀ ń ṣe kú ọ̀rọ̀ wa lékàn tí ò fẹ́ ká nù ah, ìkólé kan yẹn ní agbára tọ́lọ́ bá kàn dá wa sáyé tó sì ní ẹ gbọ́dọ̀ mọ́ sí ní tó sì di pé ẹni tí o bá sì sí yóò sì fìyà jẹ àbí n tí mo fẹ́ rèé tó kàn sáda wa tí kẹta ń ṣe tó wù lérí wa kò sí ń dáàjì àmọ́ náà wọn ọba ọwa ran àwọn òṣìṣẹ́ lẹ́yìn ìgbà táwọn òbí ẹ̀yẹ bá wá kú tán síra àwọn ọ̀sẹ̀ kù tó kálukú ọmọ rí inú inú inú àṣà ọlọ́run ni pé yóò tún wá káwọn ọ̀gbọ́n tún wá tún jogún síra yẹn tí wọ́n ń jẹ́ kí síra yẹn parẹ́ ṣùgbọ́n mi wà ní ẹlòmí àtàbòjì kiri ara rẹ̀ ní kókó jókòó tíra ẹlòmí àtìkú dédé ẹlòmí yọ lọ wájú yọ lẹ́yìn àmọ́ gbogbo ẹni tó bá ṣàbòjì kiri ara rẹ̀ ayé yìí gan ìgbà ní ọlọ́run àtẹ̀yẹ pé kò ṣàbòjì fún rẹ̀ kò sí fíìmù mú yàn ṣàbòjì lérí pé yẹn bá gba síra ọlọ́run tó jẹ́ àfa tó jáfa ju pé èèyàn fẹ́ wá ayé àmọ́ ń bẹ́ẹ̀ lókun mọ́mú yẹn sábòsí ìyẹn ń wá iyì ìyẹn ń wá ọlá ìyẹn ń wá gbogbo ẹ̀ tó yóò wá rí pé ah, afálágbájá yóò mọ kéwù àbúrò wọn tí wọ́n ń ṣe yìí tó ibi tó fẹ́ ibi tó fẹ́ lọ náà ni tó kí gbogbo ẹ̀ wà á mọ lérí ìfẹ́ lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn tó náà ni pé mùsùlùmí ọgbọdọ jẹ ní pé yóò mọ̀ pé ah, ọlọ́run ọba yìí aláàánú ni fún wa ẹni tó bá gbà pé ọlọ́run kò sí ra kalẹ̀ àǹfààní ti mẹ́ńbẹ́ ni pé èèyàn mọ̀ ah, ọ́ kò fẹ́ ká nù kò fẹ́ ká sọnù kò fẹ́ kí a ká wà láláì ní ní nǹkan tí ó máa gáìdì wa tó bákan náà òun náà ni pé tó máa hàn síyàn ipe ọlọ́run ọba nínú tíra òfin rẹ̀ nínú tíra tó bá gbé kalẹ̀ nínú ọ̀pọ̀ ọlọ́run ọba á ah, ọba tó ní hikma ni torí òfin ẹnìkọ̀ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run ọba a máa yàtọ̀tọ̀ síra wọn ṣe pé ó lè gbérù òfin yìí kalẹ̀ tó ànábì mi bá wá yóò ní kò sírú òfin yẹn mọ́ òfin mi ò tún wá tó òfin mi ò tún wá òfin mi ò tún wá tó àìmọye àwọn òfin tó ti pọ̀ wà nínú ìlà ẹ̀ní nínú ọlọ́dọ̀ ànábì Musa alayhi salam tó ṣe pé ńgbà tí ànábì sallallahu alaihi wasallam dé oyè padà kí a ẹmọ́ ṣe yẹn mọ́ bẹ́ẹ̀ náà nínú ìlànà ànábì Ìsá bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run bá tó ti kọjá tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam yóò ti ní pé a ah, ẹmọ́ ṣe léyìí báyìí ní kẹ́yìn ṣe máa ṣe so eré yóò mọ tún fún yàn pé ah tí ya bá ń rí inú Qur'an tí bá ń pé ah ọlọ́wọ́ yìí ọba tí ọmọ ìdí pàtàkì tí wọ́n fi ń ṣe òfin rẹ̀ ni tó bá kán ní tó bá ní ìgbàgbọ́ sí síra fi nurillah ẹnìyàn yóò tẹ̀mí nínú ọlọ́run ọlọ́run ni ènìyàn tẹ̀mí tó kí gbogbo ọ̀rọ̀ alámọ̀rí rẹ̀ ọmọ ni alámọ̀rí yẹn ń kò yẹn bá fa tí ń tẹ́lẹ̀ ní ọmọ wákàkiri nù tí bá ń tẹ̀lé tí bá ń tẹ̀lé alukọ̀ránù títí ra jọ lójú ẹ̀sìn rẹ̀ yóò dúró dédé tó látara pẹ́sìn rẹ̀ dúró dédé ìgbésí ayé rẹ̀ náà dúró dédé alùkìyàmù rẹ̀ náà wà dúró tó ẹ wò ní àwọn tí wọn ò dúró dédé lórí tírà ọlọ́run lórí òfin ọlọ́run tó pé ayé yìí náà wákàkiri wọ́n fẹ́ ráyé wọ́n fẹ́ ráyé ọlọ́run bá ní man kana yuridu al-ajila ẹlọ́run ní ẹni tó wáyé pé ayé ní bá ń wákàkiri àjẹ́línà lẹ́hu á kan lójú fún máa yàṣá òlè máa lórí ní ti ń wá kiri ní ayé òun alẹ́fún ní ayé tí kú yóò wá yóò ṣe wàhálà yóò bẹ̀sẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ yóò ba kìyàmù ara rẹ̀ jẹ́ torí pé ń wá ayé ọlọ́wọ́n sì ní ọya gba ayé òun àmọ́ lè máa lórí tó bá wú àwọn ọlọ́run náà ni ẹlòmíì ó sì wá yóò wá wá wá wá wá wá ní ti ń fẹ́ kò ní rí ẹ̀rí tó ìgbà ní àwọn ọjọ́ ayé àwọn ṣàlàyé òfin àwọn ṣàlàyé ayé alukur'an fún yàn pé ńkún ẹ̀wọ̀n kan ti ń ṣẹlẹ̀ báyìí ẹ̀rí àwọn kan bẹ wọ́n wá ayé yìí wọ́n sì kéwú ìkan bẹ kéwú yóò wọ́n sì wá ayé yìí ìkan bẹ kéwú yé kó lóò ọlọ́run yé ó sì wá ayé yìí so àmọ́ àwọn méjì lọ́jọ́ wá wá ayé yìí kìtà kìtà kìtà kìtà kìtà kìtà kìtà kìtà ayé kan náà wọ́jọ́ wá káàkiri so ọ̀dẹ́ tó wá wá ayé òun ti ẹni wá ní ẹ̀yìn méjì náà ẹ má bọ̀ ẹ̀yìn méjì náà ní kò ní mara so iṣẹ́ wá rí ìwọ tó kéwú tó lẹ́tọ̀ọ́ sí nǹkan tó yẹ ká gbé fún ọ̀hún ọlọ́run sì ní se se se se se se se se se ló ti strategize kó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ lórí kó o tàfẹ́ rí i ọlọ́ọ̀ni àní kò ní dọ́wọ́ rẹ̀ tó kò sì dọ́wọ́ rẹ̀ lóòótọ́ wọ́n wá gbígbà jẹ́ ń sinmi gbà jẹ́ ká sinmi gbà máa gbé lọ́wọ́ wọ́n gbélé lọ́wọ́ tó wọ́n gbélé lọ́wọ́ gan kò lè kọ́ kò tó bẹ̀ kọ́ kọ́ kò sì ní dùn mọ́ ẹni tóun náà wá ṣe gé tóun tóun náà sáré sáré sáré sáré sáré sáré tọwọ́ tẹ̀ bá ti ń fẹ́ wọn náà kí ló wá dì fún un. wàláì kò sí nǹkan so ọ̀rọ̀ mi fẹ́ jọ bí òwe ni ń bá sọ̀rọ̀ hàn ìlọrin ni ń bá yẹn so iwọ tó jẹ́ àpàtẹ kékeré wọ ọ akídà ọ ọ ọgbọ nítorí pé o wá ojú dì nǹkan kan da lórí ìfojú ọ̀rọ̀ ọlọ́run gbára wọn papọ̀ báyìí ìyàní afẹ́kílú yóò tó ní afẹ́kíkíní kan irọ́ ni ibi tó fẹ́ lọ òun náà ni tó wá rí lánàá nìsín tó rí ibi débẹ̀ báyìí kò rí ibi débẹ̀ tó ẹ̀kọ́ náà nílé yìí gbogbo yẹn wàláì ọ̀sọ̀rọ̀ dúnìyà ó ṣòfò ayé òun gán mà fún ṣọ́ọ̀tì gbogbo tó ń ná tó ibi tó akọrọ kàtí pé kò lè já síbẹ̀ ìbẹ̀ lọ́wọ́ náà sọ àwọn ìlú ní bóyá wọ́n ni mo gbé fún. tòun náà ní kọ́mí ènìyàn kó o pé ẹ̀sìn tá à ń sọ yìí à èèyàn ní àyàn ní fẹ́ràn yàn kò ní ibi tó fẹ́ dédé pẹ̀lú súnà ní sẹ́ni yìí náà bí wọ́n pariwo àlù súnà súnà súnà súnà nígbà wọn. ìsìn náà ń jáwọ́lẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ó sì yíyan yán ni ìwọ ayé tó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ti wá wà níbi pípẹ́ ẹ̀ní rí ojú tú àlámọ̀rí súnà tó lóun ṣe ẹ̀ní rí àlámọ̀rí rẹ̀ dàpọ̀ kálù súnà kíni kíni kí ló ń wá kiri mo á ya fọ́tò pẹ́rẹ́ mo ya fọ́tò mo ti fi dúkù mo ya fọ́tò ẹlòmíì ẹlẹ́hà àwọn àtẹ́lẹ́ àwọn àtẹ́lẹ́ àfọ́tò ẹ̀dàpọ̀ kíni kíni pìtì náà ẹ̀ní kílẹ̀ ń wá kiri kíni ń joyin lọ́wọ́ gan so àwọn tó ń lé lé lé lé àwọn ni wọn ò rí mú yìí bà ni wọn ò rí mú yìí o mo fi ìbọn síbò mí ni àbíkọ̀ tán bọ́ síbò mí wọ́n ti sáré sáré sáré sáré sáré kìtàkìtà rẹ̀ wọ́n yàrá gbé gbà wọn náà jẹ́ ọmọ wọn gbà mọ́ fílẹ̀ ìṣeré wọ́n wá òkè ah, àti ń tẹ́ gbélé mi lọ́wọ́ rè kó sì lè gbé bẹ́ẹ̀ ni wọ́n padà pé yìí fẹ́ wọ́n wá gbà kò dé gbà kò dé kọ́ tó náà ni pé ẹ̀kọ́ ńláńlá náà lámà rí kọ́ níbi kí ni o dún ní mọ̀ fún ọlọ́wọ́n ọba kí ni o dún ní mọ̀ síra ọlọ́wọ́n ọba kí ni o mọ̀ sábòtú fún orí ara rẹ̀ ẹni tí ó bá gba Al-Qur'an gbọ́ wàlá ènìyàn yẹn yóò fi lórí ìlà ní ìmọ̀lẹ̀ ọlọ́run náà ni ó máa wà ní gbogbo gbà bákan náà ìlú alukoran ó máa ń jẹ́ tẹ̀kfíràn lè dùnú ó máa ń pa ẹ̀sìn yẹn rẹ tí wọ́n bá nígbàgbọ́ tí ọlọ́run sọ alukoran kalẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wàlẹ́dínà amanu wa amilu sọlẹ̀ xaad وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ìwàlẹ̀ tó bá ní ìgbàgbọ́ títíra ìlú ọlọ́wọ́ bá alladhina amanu wa amilu salihat wọ́n ní gbàgbọ́ ń ṣe rí wa amanu bima nuzila ala Muhammad ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ wọ́n tó wá gbàgbọ́ ẹni pé tó bá gba Al-Qur'an gbọ́ kaffara anhu sayyi'atihi ló wà ní màá máa fa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ fún torí pé kí ni tí ó lé ọ débi àwọn ìṣesí rẹ tí ọ̀dà àwọn ọlọ́run bá ti sòfin fún ọ sotí yẹn bá ní tí ọ̀dà tó burú nínú gbèsè ayé yẹn nínú wà yẹn sẹ́ni yẹn bá nígbàgbọ́ sí Kùránù ọlọ́run ọba tó tún ṣe tó tún ṣe torí pé tó wà nínú Kùránù yẹn ni ó máa tẹ̀lé pé á ah, ọlọ́run ti lè yọ ọ̀dà bá ẹni tó bá ya hun ó mọ̀ pé ọlọ́run ẹni kọ̀mọ̀dá kéèyàn ya hun so ẹni tó bá ya onídùúró ọlọ́run ẹni ẹni tó bá ya alábòsí ọ̀ dédé mọ̀ lọ́wọ́ tí bá ti ń ka Kùránù yẹn yóò máa tẹ̀lé afúláhà bá àdàbò ṣíṣe ayé rẹ̀ yóò fi máa da dédé díẹ̀ dédé díẹ̀ dédé díẹ̀ yóò fi wá di pé wà á da yányán. tó ara nǹkan tí mẹ́bí kí n nígbàgbọ́ sí síra ọlọ́wọ́n ọba lára àgbàgbọ́ ti ti mẹ́bí kí n nígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba òun náà ni ènìyàn ìṣù àìṣẹ tán àníyà ènìyàn yóò máa ṣe. الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومن ضمن ثمرات الإيمان الكتب السماوية أن من آمن به يعيش هنيئا عيشة هنيئة كما قال تبارك وتعالى ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم شاء ما يعملون هذا صفة وضع أترى إبكاء أتيجي لهم فهو محمد صلى الله عليه وآله وسلم زوال النبي عن الصحابة قالوا كفي كجاء ترى يسمي قايا ẹni tó bá nígbàgbọ́ sí síra ọlọ́wọ́n ọba ẹni yẹn ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ló jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó rọrùn ìṣẹ̀lẹ̀ tí ó rọrùn ẹ̀rí tó wá ti pé orílẹ̀-èdè kan bá wà tí wọ́n ń lo síra ọlọ́wọ́n ọba tí wọ́n nígbàgbọ́ sí sẹ́kẹ́ńṣòfin ìṣẹ̀lẹ̀ ayé wọn rọrùn. wọ́n ti pé ìlú kan ní ìṣẹ̀yìn ayé wọ́n rọrùn káwọn ní ìlú òlù ń kálukú ni wọ́n ń dá lò ara rẹ̀ ẹni wọ́n ti mọ ẹgbẹ́ ìṣẹ̀yìn ayé ara òun lọ́rọ̀ gbogbo ayé bá ń pariwo tó ń pariwo tìbí náà tó ń pariwo wá kíní ilé kíní ilé kíní ilé ẹni yẹn òun ò ní rí pé kíní ilé torí yóò fi iye inú ọ̀rọ̀ ọlọ́wọ́ báwọn ṣe ń kó fìtínà léyà lẹ́nu ní tó fi wọ́n ilé kankan nìkan ẹni tó bá mọ̀ fi ọlọ́wọ́ bá yẹ kí wọ́n pé iná wa aláyọ̀ bá yí rùmọ́ bẹ̀ ọ́nú ṣe ayọ̀ bá yí rùmọ́ bẹ̀ ọ̀tún fi ẹ̀ àwọn aláàdá táwọn náà bá ti da ní ìsìn ìkọ́ da ni ẹni pẹ́ ni èyí ti kí ni ọkàn tí ó balẹ̀ tó òun ni pé ọ̀rọ̀ ọlọ́run bá bá yíyàn ni ó sì fẹ̀lẹ́ ní fúlọ́tò ní bá ní wàlẹ́ annahum aqamu tawrat tó bá ṣe pé àwọn yahudi àtàwọn nọ̀tọ́rọ̀ tó bá lo tàwùsídì tó bá lo tàwùrọ̀ táwọn dáadáa ni wọ́n injil tí wọ́n dúró ti injil àtọ́nà ń sọ̀kalẹ̀ fún wọn ni wọ́n máa ń zilẹ̀ ilé yìí mi rọ̀bì àwọn kẹfìrí yẹn nípa àwọn àwọn mùsùlùmí náà táwọn náà bá lo tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ yẹn ni pé alukur'an ọlọ́wọ́n bá ní ilà akalu mi ń fọwọ́ kéèyàn wọ́n máa jẹun rọrùn lákòókò yẹn nípa ọlọ́wọ́n sì máa jẹ oúnjẹ rọrùn fún wọn lákòókò wàmí ń tà ti arjulin oúnjẹ ọmọ jáde nírọ̀rùn i wọn láti lẹ́lẹ̀ ọlọ́wà ni mí ní ogun mọ́tò mọ́kànlá sídẹ̀ tó a ń bẹ́ nínú wọn àwọn tí wọ́n dúró déédéé wọ́n dúró pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba wàkàtí irun mí ní ohun àmọ́kọ̀lọpọ̀ nínú wọn sẹ́ àlàkánú yàgbẹ̀lú aláburú ni ni ni níbi ìlú òfin ọlọ́run ọba níbi ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba so inú tí mùsùlùmí gbọdọ̀ mà òun náà ni pé alukoran tí ọjẹ́ òun ní ìgbẹ̀yìn gbogbo àwọn síra ọlọ́run ọba ẹ gbọdọ̀ lọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run tí ó fi ránṣẹ́ sí anabi sallallahu alaihi wasallam kò sí ọ̀rọ̀ anabi kankan nínú alukoran gbogbo ẹ̀rẹ́ ní ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ló sọ kalẹ̀ fún jìbìrìlì látọ̀dọ̀ jìbìrìlì ló ti sọ fún anábì sọ̀gbọ́n àlùfẹ́lẹ̀ lárúbáwá bọ́lọ̀ ti sọ kalẹ̀ gẹ́gẹ́ náà nù torí pé àwọn akíra nínú ẹ̀sìkáwájú tó ṣe pé èdè míì náà lọ́lọ́run fi sọ wọ́n kalẹ̀ tọ́lọ́wọ́n bá ó ti dé kó yé wa pé èdè òjú ìfìrísí ìgbà tóun fi ń sọ àwọn òfin òun kalẹ̀ àmì wọn ọlọ́wọ́n bá ní tòmùsùn gbọdọ̀ gbà pé bó ṣe ń mẹ́nu yẹn ara nígbàgbọ́ sí Al-Qur'an òun náà ni kí èèyàn máa lo gbogbo nǹkan tó bá wà níbẹ̀ kí wọ́n máa yapa rẹ̀ tó bá kan náà kí wọ́n máa fi Kùránì máa fi Kùránì sókun èyí fi Kùránì ṣe òkun ẹ̀rí nílùú ayé a ní oògùn funfun a ní oògùn dúdú àwọn oògùn funfun òun náà funfun ẹbọ funfun fi Kùránì hàn ìwé náà

ẹwà ahàn tẹ́wà ahàn ẹwà ewa ẹwà ìdílérí àtà so kùránù yìí ti kùránù ṣe burú ní èèyàn máa di ni ẹni tó bá ní ìgbàgbọ́ sí kùránù òní fi kùránù ṣe gbogbo àwọn kẹta àbí ojú ànábì ni wọ́n ti ń hàn sí mú kó sí kọ́lá kí ọgbọ́ pàfà kan ní ọ̀dà ẹ sọ pé ànábì ní ọ̀dà ànábì ò ṣe àbí kò sáfà ní kánẹ́bí oní kí wọ́n hàn ni àǹfààní rẹ̀ wà ní kánẹ́bí ò bá ti ṣe nínú ẹ̀sìn ọlọ́run pàtàkì lọ tó ní í ṣe pẹ̀lú Kùránì kí láfẹ́ mọ́ fi ṣe fún táwọn bá lábẹ́ ibi ṣàdúrà ni bìbí ní tánẹ́bí ní abìṣàdúrà mẹ́ẹ̀ ní abìṣàdúrà so ń jẹ́ kí yẹn nígbàgbọ́ sí Kùránì nù sànẹ́bí sọ̀lọ́ ọ̀sánlá kúlẹ̀ àwọn tó bẹ́ẹ̀ fẹ́lá kúlẹ̀ àwọn tó bẹ́ẹ̀ náà kúlẹ̀ wọ́n lọ ànẹ́bí ní ìsọ́ni kùrùsí yìí ìsọ́ni ámẹ́nà ìsọ́ni ànẹ́bí náà lọ sọ àwọn ìfọ́sọ̀ tó jẹ́ ìsọ́ so forty one

ọlọ́wọ́n bá ní kinní kan iná iná lè ná ìyá bá hun ẹni tó bá ti já hun ìyá náà ní ọba a burú àwọn oríṣiríṣi hun àbí ọlọ́run dákọ̀ kúntù nínú kùránì ọlọ́run ní kúntù kúntù bò kúntù wánu wọn ní ẹsẹ̀ rí ọlọ́run tó sọ̀rọ̀ àmàlà ní kùránì gbogbo ní ọdẹ ọdẹ òṣìún tó ìgbọ́dọ̀ máa fi kùránì ṣe burú àwọn kaba hun tó abẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n iyì rẹ̀ náà ni kí wọ́n máa tẹ̀lé gbogbo tó bá gbé kalẹ̀ fún yàn nìkọ́lọ̀ wọ́n ṣàtúbẹ̀ fún wa اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم